òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìbéèrè ẹ̀kẹ́yàwó. àwọn máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí a ti ń gbé yẹ̀wò nínú àwọn àgbéyẹ̀wò ọ̀rọ̀ òwúrọ̀ wa èyí tó ní ṣe pẹ̀lú tarbiyatul awlad ìlànà tá a máa ń gbà láti fi tọ́jú ọmọ tọmọ sì fi máa ń yàn tọmọ fi máa ń yanjú bá a bá tọ̀ òfin ìpínlẹ̀ lẹ́yìn tọ́lọ́ ń bá fi wá sí kóńgé tán. ìdárísí ni máa rí níbi ìjókòó tá a jókòó gbẹ̀yìn agbìyànjú láti fi rinlẹ̀ fún wa pé gbogbo bímọbímọ akọlọkọlọ rí mọ̀ pé gbogbo ntọ́mọ ó yà láyé ọwọ́ wa kọ́ ló wà ọmọ tí ó yà dáadáa ọmọ tí ó sì yàyé tí ó dáa kò sí lọ́wọ́ òbí. كل ذلك بتقدير الله سبحانه وتعالى وقضائه bọ́lọ̀n bá ti pàkọ́ lẹ́gbẹ̀ẹ́ sí ayé ọmọ bẹ́ẹ̀ ló ló ti rí ìgbìyànjú òbí lórí ọmọ wàhálà òbí lórí ọmọ àti ìdààmú rẹ̀ ẹ̀sìn là á fi ń ṣe àfẹnulẹ̀ fúnra wa tá a sì máa ń retí ládàá látọ̀dọ̀ Ọlọ́run lórí rẹ̀ tí gbogbo òbí tí bá ń bímọ tí ò bá ti ṣe dààmú tí ò sí wàhálà lórí ọmọ yóò rújọ lórí ọmọ lọ́jọ́ ìgbéra tó yára yóò sì rújọ àìsí wàhálà gbẹ̀yìn ó ti rojọ́ lórí pé kò kírun láyé tí ó rojọ́ ti àìgbààwẹ̀ tí ó rojọ́ àìṣiṣẹ́ dáadáa tọ́lọ́wọ́n bá pa aláṣẹ ọ̀ràn yẹn rẹ̀ bẹ́ẹ̀ náà láti rojọ́ lórí ọ̀rọ̀ àtọ́jú ọmọ torí ká níbo Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi bàtí wàhálà àrùjọ lórí rẹ̀ yìí wàhálà wa lórí ọmọ àti ìdààmú wa ó ń kọ́ ní òwò aṣọ ọmọdé tó ọmọ bá fẹ́ jẹ́ ọlọ́run ọba ní máa ń sọ ọmọ bá ti fẹ́ àwa fún wa láwọn àpèjúwe tó pọ̀ a fún wa lápèjúwe ànábì wa Ìsá alayhi salatu wassalam ẹnì kọ̀ọ̀kan ló sọ Ìsá di bó ti dà níjọ́ àti bí tọ́mọ tí ì sọ̀rọ̀ lànàbì Ìsá àwa náà ṣe padà ikọ́ ọmọ alálùbáríkà nínú tọ́ afún alákòjúwe títí afún alákòjúwe ànábùwà Musa alayhi salatu wa salam ọ̀dọ̀ ọ̀tá ọlọ́run ló gbé akfaru kálíkì láì fi ardi yawma dha níjọ́ náà kò tẹ́ ní ó yá kìbìrì ju ẹni lọ lórí ilẹ̀ ìjọ náà ó náà lè fẹ̀rẹ̀ Musa sì gbọ́dọ̀ fẹ̀rẹ̀ àwọ̀ náà dàgbà aṣọ Musa onífìrà àwọn náà máa wọ̀ oúnjẹ Musa onífìrà oúnjẹ fẹ̀rẹ̀ àwọ̀ oní Musa máa jẹ́ ìlànà lògbésí ayé Musa gbogbo ẹ kò kọjá eŋti fẹrẹ àwọn tó làálẹ níjọ náà lọ́rùn àwọn gbà tí fi Musa ó padà dàgbà kí ló ń padà jẹ ó jà nàbẹ Ọlọ́run ó sì gbé ọ̀dọ̀ ọ̀tẹ̀ tó ya ọ̀tá Ọlọ́run jù lórí ilẹ̀ níjọ náà ìyẹn túmọ̀ sí pé ká ní wàhálà òbí ni àtàmọ̀ sí fẹrẹ kò lè fi ti mú kò lè fi tọ́lọ́run kọ́ Musa láéláé kò sì lè fi bẹ̀rù ọlọ́run ọba kọ́ Musa àmọ́ láti ń tọ́nà sílá nàbì Musa wíyà náà nù alẹ́ sàlátù sàlámù èyí ń lọ bá wọn. atún wá fún wa alákòjúwe amú alákòjúwe ànábì wa Nuhu alẹ́ sàlátù sàlámù àkọ́kọ́ òjíṣẹ́ dáhùn sórí ilẹ̀ ńjọ́ náà ànábì wa Nuhu kò sẹ́ni tó yẹ ni ọlọ́run tó Nuhu lọ́jọ́ náà nínú pé àwọn yẹn ṣẹ́ amákàwò jọ̀mọ́ bí Nuhu ti jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ dáhùn sẹ́yìn bó ti pe àwọn aráyé tá a ti ẹ̀rí díẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí ànábì wa Nuh lódodo ànábì Nuh tá a bá ní awoyọ lódó lo àwọn afá àmọ́ káwọn gbogbo bíi nine hundred and fifty years gẹ́gẹ́ bí ẹ̀rí táyé látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ bá bẹ̀rẹ̀ ti gùn tó yìí gbogbo ẹni tó gba ànábì Nuh gbọ́njọ́ náà gbogbo wọn ni wọ́n fẹ́ẹ̀ tọ́gọ́rùn yẹn bá sì tọ́gọ́rùn wọn ni wọ́n jọ ọgọ́rùn lọ ẹnu ọgọ́rùn yìí náà ó yẹ káàdì ẹ̀ kọ́kọ́ wò pé nọmba one ó yẹ kíyàwó àtọmọ́ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ nínú kádàrá Ọlọ́run ti bẹ lórí rẹ̀ ni pé àtìyàwó àtọmọ kò sínú gbogbo àwọn ọgọ́rùn-ún odidi ànábì Ọlọ́run sí ó túmọ̀ sí pé ìjẹ́ ànábì Ọlọ́run àbí ẹ̀yẹn ṣe wàhálà lórí ọmọ òun gangan kọ́ ni máa ń sọ ọmọdé bó bá fọ́ ọmọdé fẹ́ dà yóò máa ń ṣe pé bọ́ọ̀lù bá ti fẹ́ fọ́ ọmọ orí àwa fún wa láwọn àgbẹ̀fúru lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tí wàá làwọn gbìyànjú tó yẹ káwọ̀ ó ṣe tó ṣe pé ọlọ́run tiẹ̀ máa ń sábà ló ń sábà nígbà míì ká lọ́mọ tá a fẹ́ ṣe lọ́mọ dáadáa náà nìkan lè ní òwà jẹ́ sábà bí. ó dàbọ̀ ọmọ nílò bá tiẹ̀ wá fẹ́ ya dáadáa ọlọ́run tún lè sàánú yẹn pẹ̀lú pé á ah, wàhálà ya rẹ̀ yìí náà pọ̀ wàhálà ń wá kọ́ ní oṣù ọmọdé dáadáa àmọ́ lọ ní òwà wu wàhálà nìmọ̀ yẹn lára bẹ́ẹ̀ ẹja àwọn wàhálà wo ló wá yẹ káwọ òbí ló yẹ ká mọ ṣe lórí ọmọ àwọn ìgbésẹ̀ wo àwọn ìgbìyànjú wo ló yẹ ká máa ṣe èyí nǹkan ní táwọn afáàfá sọ̀rọ̀ pàtẹ́lì bìyà ti làwùlà àwọn ibi tó máa ń fi tó máa ń darí ọ̀rọ̀ lọ́dún pé ìjọsìn ni ìgbìyànjú ní tẹ́ gbọ́dọ̀ ṣe tẹ́ àròjọ rẹ̀ tẹ́ ìbá ṣe àmọ́ lè ṣe gbìyànjú nìkan kọ́lọ̀ nítọ̀ ọ̀sẹ̀ gbìyànjú pọ̀ fi sìn wá ní àmọ́ lórí ọmọ tó ń ṣe gbìyànjú yìí àwa ti sáǹpù ilé ìkẹ́hàn nàlẹ́ òjẹ́ ìyẹn ló bá ń gbàtà nàbì Nuhu alayhi salatu wa salam torí kọ́ lọ́wọ́ hàn lápá ọmọdé ẹ̀ náà tọ́tọ́ ọmọ lówó dá parun náà ká nàbí ní òfin tún paṣú èdè ẹ̀ pé omi eléyìí ó mọ̀ gbéyàn lọ oníṣà áwì ilà ìlà jabalì òkè jẹ́ wo omi débi ó sá lọ nígbà tó yá torí kọ́ ọmọ parun dá ní òfin lọ ní ọlọ́wọ́ pa àwọn ará ó wo ìgbìyànjú rẹ̀ àti àdéhùn olùwà àmọ̀kọ́ sílùú tó àmọ́ ìnáwó àdéhùn tá a bọ́ sọ páwọn ará dé ti a nípa wọn rò eléyìí ìṣara lè rẹ̀ dáhùn yìí innahu amalun ghayru salih ọmọ bú eléyìí kìí sọmọ rí tó òbí lè ṣe wàhálà tọmọ bá ti jẹ kọ ọmọ bú láti kọ ọmọ bú náà ni ó jẹ amóbi ò gbọ́dọ̀ mọ́ṣẹ́gbìyànjú fi èyí gbogbo àwọn òbí gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ yìí lò agbọ́dọ̀ ráwọn ìgbìyànjú tá a bẹ́ ṣe gẹ́gẹ́ bí ìbáadà ìjọsìn tá a mọ́ ń retí ládálé lórí kí oúnjẹ táwọn fún wọn jẹ aṣọ táàrà tí wọn lọ́rùn a mọ̀ rí gẹ́gẹ́ bí ìbáadà pẹ́lẹ́gbẹ́ ìjọsìn lámọ̀ ṣejúṣe lórí àwọn ìyàwó wa jẹ́ ìbáadà bẹ́ẹ̀ náà lè ṣejúṣe lórí ọmọ náà jẹ́ ìbáadà kẹtù wá wọ nǹkan méjèèjì òtún wá jọra wọn ọ̀tọ̀ ní tó fẹ́ ṣe tìyàwó ọ̀tọ̀ ní pé ìyàwó rẹ̀ ojúṣe rẹ̀ lórí rẹ̀ ọ̀tọ̀ sí lójúṣe ọmọ níjẹ́ pé ta bá kó méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tìyàwó gan ṣáájú ọmọ bùkátà ìyàwó wàhálà lórí ìyàwó pàṣíwọ́ọ̀tì rojọ́ lórí ìyàwó ó ṣáájú tọmọ lórí ẹgbẹ́ ìgbà tẹ́yìn bá fẹ́ mọ gbọ́ bùkátà láyé ọ̀gọ̀rọ̀ wa mọ sábà sáti ṣe bẹ́ẹ̀ o ọmọ ọmọ là máa ń pariwo jù bẹ́ẹ̀ sì ni ìyàwó lọ́lọ́run kọ́kọ́ gbé sàkọ́kọ́ ìyàwó rẹ bùkátà rẹ jíjẹ mímu rẹ kọ́ tó rántọ́ mọ́ tìyàwó làkọ́kọ́ bí ó ẹ̀hẹ́n bí wà tìyàwó bá wá jọ wá lágbèémẹ́ǹtì tí ẹjọ́ compromise pé tọ̀ àti pé náà mú bí fún yín ẹjọ́ ayẹjú tàwọn ọmọ yìí náà ẹ̀hẹ́n tí èsì ọ̀dọ̀ wá nù ọdún wá dé ọbẹ̀ raṣọ ọdún ẹ̀ kọ́gọ́rọ̀ wa tàwọn ọmọ náà láàmọ́ dù ìyàwó nọ́mbà wán ìyàwó ni kó wá wò pé à bàbá ń pàdé pé ohun tí ń bẹ lọ́wọ́ yóò wá tó ń tó lè tó gbogbo wa ẹjẹ́ àti tàwọn ọmọ náà ìyàwó ni ó mọ̀ọ́mọ̀ wá sọ̀rẹ́ ń dàbí ó gbé ẹ̀tọ́ tiẹ̀ ni ó wá juwọ́ lẹ̀ mẹ́ kí ẹ lè ríbi ṣe tàwọn ọmọ kálí mọ ibi tí kò tí ìyàwó àwọn ọjọ́ lọ àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ la bẹ́ẹ̀ lọlé mi níbo la kàn ń lọ ni pé ẹ̀tọ́ ni ká ṣe responsibility lórí ìyàwó tó jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ náà làwọn ọmọ yìí náà ìjọsìn ló náà ọ̀rọ̀ wọn lọ́bi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ gbogbo tó wáyé ká ṣe lórí wọn tá padà bọ̀ tà wa gbogbo ẹ̀ a gbọ́dọ̀ i pé ìjọsìn ọlọ́run la fi ń ṣe láàrin ti láadáa tọ́ lábá wa dé tọ́bọ́lọ̀ ń bá wa gbà á bẹ́ẹ̀ tó wá ní kọ́ mọ ọwọ́ wáyà dáadáa á wà mọ̀ pé náà tún ṣoore mí ìfún wa nù bọ́nà bá la wá ṣe gbẹ̀dú yìí ọmọ wa ya kántáfìtì tó lóhùn ó yà náà àwọn òṣàgbápò àṣìṣorí wó torí pé ẹjọ́ tá a bá rú àwa ti borí mọ́nù ọmọ ni ó wà di pé òun ló lọ ní tẹ́jú ara mi. àwọn bí yóò bá ṣe àwọn ìgbìyànjú tí yóò tẹjọ sí lórí ọmọ yóò rojọ́ ẹ̀ kullukum ra'in ó ní gbogbo yìí ni ra'in làdáná ẹ jì lórí àwọn ọmọ yìí tẹ̀dájú ìyàwó rojọ́ lórí ọmọ rẹ̀ baálé ló rojọ́ lórí ìyàwó rẹ̀ àti lórí àwọn ọmọ ọlọmọṣẹ àṣàlù ẹnìkọ̀ọ̀kan kí wọ́n làwọn ìjọ ẹjú táàbù ń ṣe lórí ọmọ tó jẹ́jọ sí tí ó sì lè papọ̀ mọ́ oyè ọmọ dáadáa àkọ́kọ́ àkọ́kọ́ tó jẹ́ nọ́mbà wọ́n ọ̀gọ́rọ̀ wa àyè wa kà á kó mọ́ ó ń ṣe lálàkọ́kọ́ lẹ́yìn kó wájà lákọ́kọ́ òun ló tún wá tóbi jù nínú tọmọbìnrin ọmọ rẹ̀ ó ní nǹkan àkọ́kọ́ tó yẹ ká mójútó o tó wá ní tó lè ṣe sábà bí tó ọmọ bìnrin yọ ọmọ rẹ kí ni gánà àdúà ká múra ká dùà lórí ọmọ jàmá ká máa ṣe dùà ká sunkún nítorí àwọn ọmọ wa ká jòkó síwájú ọlọ́run ká wa kí lọ èyí ọmọ mi náà ni mo ìyá wa wa. àdúrà ti ṣe fọmọ òun kọ́kọ́ ní pàtàkì ó ní nọ́mbà wán ló pàtàkì ọ̀gọ̀rọ̀ wa àdúrà yà wá fojú kéré ẹ ó dẹ lómi bìlíìfù sí pé àkóso àti ọmọ òun lọ jù sọ́dọ̀ àfa lálá kan egbò tọkàn tiẹ̀ wà nù ẹ ọmọ lè gbọ́dọ̀ àkóso ọkọ tó ní gbogbo ọmọ àwọn àfa lálá náà ní yọmọ rí ìyíhùn gangan kọ́ ni kókó bí ó ṣe pé nọmba wọn àkọ́kọ́ ni pé jẹ́ kádùn ọ̀pọ̀ lórí ọmọ rẹ máa ṣàdúrà fáwọn ọmọ rẹ bọ́ ọba ti ń ṣàdúrà fún ara rẹ máa ṣàdúrà fáwọn ọmọ rẹ lórí orí irun rẹ máa ṣàdúrà fáwọn ọmọ rẹ gbogbo ìgbà máa ṣàdúrà fáwọn ọmọ rẹ. ìkan náà àwọn sáláfù sọ̀rọ̀ nínú àwọn ẹni eré tó ti lọ ló sọ̀rọ̀ yìí ó dájú kọ ọmọ rẹ ń jọ́nà ni wọ́n sọ ọmọ rẹ pé ilé ọmọ mi ìnìlà ó ṣèrò mi lọ sọ̀lá ó rí ọmọ mi èmi á kí n púpọ̀ amárùtọ́rí tí mo ń kíkú pọ̀ yìí mi láti nìjà nítorí ìjẹ́ ìdílé mọ́ ìkan lọ́rọ̀ àwọn abẹ́ ìrẹ́lẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ ó lóun wa mọ kírun gan-an òun máa ń jẹ́ kírun òun pọ̀ ya bùnáyà èyí ọmọ rẹ̀ la àjìdánilá fi sọlá irun nítorí tí mo ń kírun mọ́ mọ́ mọ́ ni àwọn làbùrọ̀ mọ́ kírun torí ọmọ nígbà ẹ̀rí tó ní pé lórí ìrun àwọn lẹ̀ bàtà sàṣàbù kí n tó bá túná fílà rẹ̀ ti mọ́ pọ̀ nìyẹn pé níbi orí gbogbo ògbóníjọlẹ̀ kọ̀ọ̀kan yóò lè máa láǹfààní àti tàdúrà rọ́bà pa àdúrà tá a bá ṣe láàárín ìlú ìkọlẹ̀ àdúrà tọ́lọ̀ wọn bèèrè sápàdà ní tọ́lọ̀ wọn gbà rí ẹ̀rẹ́ akọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ èmi tí ìṣọ́rọ̀ yá àtúwọ́ náà ó jẹ́ mi ìlú tó wá kírun lọ́wọ́ tó ní ìforíkọlẹ̀ tọ́sẹ̀ wá lọ́jà àwọn ọmọ rẹ̀ máa ti sọ ìdójú ọmọ sọ nàìjíríà ẹ ìmọ̀ gbàgbọ́ àfihàn wọn papọ̀ ní kí ló ti ọdọ̀ lè mọ dákọ̀ wọn lẹ́yìn kọ̀ fún kí ló dé tí bùkátà àwọn òdélẹ̀ tí tí bùkátà àwọn òdélẹ̀ nìkan ṣùgbọ́n dájú àdúrà àdúrà kọ́ ọmọ dákọ̀ àwọn tá àti mẹ́rin láwọn ọmọ ìjẹ́ sábà bí wọn lẹ́yìn pọ́lọ́ wọn bá náà ti wá kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ pọ́lọ́ mọ́tà sàánú wọn. àwa wà àwọn tí wọ́n ti lọ́dún àwọn ẹni rí wọ́n ti wá bí mọ́ àtọ́nà ti júwe fún wa kájú àbí ẹ̀dá náà sí níbi ìtọ́jú alukóra ní sọ́dọ̀ tó dùn kọ́ ọlọ́mọ àwọn ẹni lọ́la àwọn ẹni yìí àdúrà tó mọ̀ jáde lẹ́nu wọn mọ̀ ní rọ̀bánà hábùlánà àjùwájínà wàdúwìyájínà nìyà. ẹni tí wọ́n bá dé àdúrà hamlada ní azuwajina mọ́tà àjogún fún wa látara àwọn ìyàwó wa wàzúrì yàtìnà àtàwọn àrọmọdọ́mọ wa kúrọ̀tà ààyòm ọmọ tó bá tó ń wá tó ọmọ ojú ni o ọmọ ojú ni fún wàhálà o fún gbàjẹ́ ń sinmi o ọmọ ìfún ojú ni o fún wa ní ìmáàmù ni ọmọ ti wá fáwọn olùgbàgbọ́ òkòló fáwọn olùbẹ̀rù ọlọ́run fáwọn olùbẹ̀rù ọlọ́run máa wo àwọn abẹ́wájú lọ́gbẹ́dá òwúrọ̀ ti rẹ̀ asẹ́gbèsí àwọn ẹni ìròyìn àdúrà àjọmọ́ ní ìlú àwọn ọmọ ẹ wá já wa nẹ́bí wa nẹ́bí ọlọ́wọ́ bá Zakariya àrùn sálà àti sálà anẹ́bí Zakariya olórí ayé olórí ayé ti fi ọlọ́wọ́ òbí wọn ọmọ ìwà ń ṣàdúrà wọn omi wa da arúgbó náà kò sí ìdákàwọ̀ náà ló wá ń ṣàdúrà ọmọ ó wá fẹ́ ṣàdúrà ọmọ wa bẹ náà ó tún wá ń yẹn ló ọmọ tó fẹ́ ó ní olúwa mi fàhábìlì ìdájọ́ ń kẹwà níyà ìyá ọlọ́mọ ṣàdógún ọmọ tí ó jọ ọmọ tèmi náà dáfẹ́ lára wa fún mi. ìyẹ̀rí dùn ní kó jọ ọmọ tó lè jogún mi àti gbogbo dáadáa tí ń bẹ lára mi bẹ́ẹ̀ ti làwọn àtọ́jú ọlọ́run àìmọ́ jogún wọn tó bá fi dúkìá rẹ̀ kìí ṣe pé ọmọ yóò jogún omi táà nẹ́bí zakari yà ń sọ bí kìí ṣe pé bó lè jogún ilé tí mo kọ́ jogún mọ́tò tí mo rà jogún ilẹ̀ tí mo ní yíò kọ́ yẹrí ìdùnnì ó ń jogún ìmọ̀ tí mo fẹ́ sílẹ̀ torí ogún táwọn ànẹ́bí ọlọ́run sílẹ̀ wàyẹ́ ìdùnnì láàrin yàkùn àwọn àwọn yàkùn rẹ pé bàbá ńlá bàbá wọn ní báwọn ànẹ́bí ọlọ́run ìwájú àwọn ìlú náà ó ní kó kọ́kọ́ yóò tún lè jogún àwọn ìlú náà àwọn ànájọ́ ọlọ́dọ̀ sọ yìí àti àìjogún oyè ọlá àwọn ànájọ́ ọlọ́dọ̀ àtúnlẹ̀ ìmọ̀ oyè ọgbọ́n tó ní làwọn ọbẹ̀ náà rẹ̀ ẹ̀rí ọmọ òtí ìdáyé ìdàkà nígbà tó ń dolú àdúrà yìí ó ní ọlọ́run tó bá tó wá jogún lè fún tán wàjà àtúgbò rọ́bì rọ̀bùṣà ṣe lọ́mọ

onídúró ìgbàdúrà lórí rọ́bì hábì mi làdúrà zúríyà tàbí jìbà ìyá ọlọ́run mọ́tà àti gbọmọ fún mi ò zúríyà àwọn àrọmọdọ́mọ tàjìbà tó dá àrọmọdọ́mọ tó dá olódókú fún mi ìyá ọlọ́run ọba ilé túmọ̀ sí pé àti àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ wọn èyí máa fi àdúrà ti ṣe lórí ọmọ wọn èyí máa fi ṣeré ìnà ká sẹ́bí ọ̀dọ́à nígbà wa sọ bẹ́ẹ̀ tó tó á ní ìyá ọlọ́run wọlọ́ba tí máa ń gbà àdúrà tí ń sì máa ń gbà àdúrà lọ́wọ́ ẹ̀dá anabiwa ibrahim alayhi salatu wa salam onúmọ̀ tó gbẹ̀yìn nílé náà anabi ibrahim alayhi salam nínú àwọn ẹni ọlọ́run táwọn náà pẹ́ kẹ́tọ́ bímọ lànàbí ibrahim wa alayhi salatu wa salam oná àgbà ti dé ogbó ti dé ó ti ń dàbí ìgbà tó ṣe pé àtàṣì bímọ báyìí amọ́kùnjá kàn mọ̀ náà ń bí anú ọlọ́run ọba nígbà tó náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́run kí ló náà wí rabbi habli minas salihin nítorí náà tún bẹ́ẹ̀ lọ́run kí ọlọ́run tó jogún ọmọ fún mi dákun ní àwọn ẹni eré inú àwọn ọmọ rí lọ jogún fún mi nígbà ọlọ́wọ́ mo sì jogún ọmọ fún fún Ismail fún ní àwọn méjèèjì ìjọmọ́ ànábì ọlọ́run ọba ni wọ́n Ismail ọba ni Zakari Ishaq ànábì ọlọ́run ọba ni alayhimus salatu salatu nígbà tá nàbí ibrahim alayhisalatu wasalam tó bí ismail tán tágbà ti dára ismail náà ìwà bẹ̀rẹ̀ ọ̀gọ́ ọlọ́run ilé àtọ́mọ́ mi yìí dáwà méjèèjì mọ́tà àti ajẹ́ mùsùlùmí fún ọ ó dánú àwọn àrọmọdọ́mọ wa jẹ́ kó didi nation tí ó jẹ́ mùsùlùmí yóò máa bẹ láàrin àwọn àrọmọdọ́mọ wa òun náà ló tún bẹ wà mí zòrò ìyáṣe nínú àwọn àrọ́mọdọ́mọ mi jẹ́ káwọn tí ó lè mọ kírun ládùn máa bẹ́nu wọn Rabbana wa taqabbal du'a èrè olúwa mi ò dákun àdúrà tí mo ṣe yìí lọ́ṣà gbà ó wá pọ̀ bẹ́ẹ̀ tábàdà ọmọ wọn àwọn àdúrà tá àdínàbí ọlọ́wọ́ bá ṣe lórí àwọn ọmọ wọn. a jẹ́ pé gbogbo òbí tí ó bá mọ̀ pé òun fẹ́ jẹ́ kọ́ mọ òun kó yàn kó yanjú òun fẹ́ kọ́ mọ òun kó jọ́ mọ́ rẹ̀ a jẹ́ pàgbègbè ká yìí abùkátà sí púpọ̀ agbègbè ká bẹ náà lórí àwọn ọmọ wa abùkátà ṣe púpọ̀ táwọn ànábì ọlọ́run lásọ yóò bá a ti wá sọ táwọn ànábì ọlọ́run ọba yìí táà sọ tànábì wa Zakariya alayhi salatu wa salam táà sọ tànábì wa Ibrahim alayhi salatu wa salam kò mọ̀ sọ́lú bí àwọn yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdúrà ti ṣe lórí ọmọ ànábì Muhammad ló ti ṣe ó ti jọba ó ti aláwọ̀ kan ṣe wa ó ti aláwọ̀ kan الحسن بن علي عليه السلام ورضي الله تعالى عنه وعن الصحابه اجمعين الحسن بن علي اتى الحسين بن علي اما اما نجد النبي اما فاطمه ولد الحسن اما فاطمه ولد الحسين الحسين ojú ẹ̀ṣẹ̀ tó ń gbà ní àwọn èèyàn amáhùn ní ìgbìmọ̀ ni wọ́n ní àwọn oríṣìí ìgbìmọ̀ ìṣàkóso wọn ìṣèlú ìlú hasan ti kọ́kọ́ wáyé alhassan wáyé alhussein ti tẹ̀lé ìjọ kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹnjí ń bẹ láàrin wọn kéré púpọ̀ àwọn míì ló bẹ mọ́tò ọdún kan náà wà ibi tí ibi tó kò pẹ̀rẹ̀ náà ló ló yọ alhussein àwọn míì ló kàn lé lọ́dún kan díẹ̀ àwọn míì níbi oṣù mélòó kan náà alákọ̀ọ́lẹ̀ á wọn yìí sáà tó ibi tó wáyé lọ́kàn náà alhassan abidjan alhussein abájọ́ mi jẹ́jẹ́ ànábì pẹ̀lú wọn. أفا أسامة بن زيد رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين هذا من البخاري الحسن بن أبي الأمي أنه كان يأخذه والحسن ويقول إذا نبوى محمد صلى الله عليه وسلم أنه مولى لجميع يسوى الحسن بن علي يولى لجميع يولي اللهم إني أحبهما فأحبهما ààyè ọlọ́wọ́ bá mi ò sọ́ra àwọn ọmọ méjèèjì àkùnmọ̀ ah, nílẹ̀ wọ̀ fa àìgbàhùnmá èyí ọlọ́run dákùnmọ́tà àtàlẹ́ méjì àwọn ọmọ méjì. nígbà mi ò lè jẹ́ kó ní hasan nìkan lànà ìjà báyìí anábì ìgbọ́n mi gbọ́dọ̀ àwọn ọmọ ìmẹ̀ òṣèbùhù fa àìgbà. bá lẹ́bi tí wọ́n ti fọ́mọ tiẹ̀ níjọ́ ọmọ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe mú gbogbo àwọn ọmọ kéékèèké tó wà lọ́mọ mùsùlùmí. táà náà gbàdúrà àwọn ọmọdé olórí bá àdìmẹ́tò lè ṣe fún wọn náà ní ìlú àdúrà ọlọ́mọdé àtàlẹ́ fún ara fún un. ìyá ńlá wa Ummu Salama radiyallahu ta'ala anha níjọ tí wọ́n pa Al-Husayn ìgbìnà àdìgbò pàkópa níjọ náà láwọn ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ Al-Husayn ìgbà àdìgbò wọn máa dẹ́sẹ̀ wá náà ní ìgbìmọ̀ apa Waktu itu dia boleh tahu Dokumen Sallallahu Yang lawa itu salah mawak borok Tuhan Ah Tuhan ah! bẹ̀rẹ̀ sí ibi àwọn ará ìyára Ṣíṣẹ́lẹ̀ ìwáyé látọ̀dọ̀ àwọn Tó bẹ̀rẹ̀ sí ibi òṣìṣẹ́ Tó bá ní kọta lóòrùn kọta lọ́fún mọ́wọ́ Wọ́n pa àti Ah Allah tó ṣe pa àwọn ọ̀pọ̀ lára ọ̀rọ̀ tó jáde lẹ́nu ìyá lọ́wọ́ àwọn sàlámù ọ̀rọ̀ ó wá ní tí ó jẹ́ tí mo fi ń bá àwọn ìdílé pé báyìí pé fa ẹni rọ ẹ̀ṣẹ̀ rọ tó rọ wá sọlọ́lá àti ó ní torí tó jù ní báyìí mo ṣe láti lẹ́nu ìjọ náà jà á ti mú Fatima tí Fatima wá dọ́dọ̀ ànábì Fatima wá dọ́dọ̀ ànábì ó ṣe mú fún ẹ̀ títí títí títí àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàrin náà àwọn bàbá yà ànábì Fatima wá jókòó tó bàbá ànábì wá fi pé ayé lábìlú àmì nínú áfíríkà dáadáa ti béèrè náà ní àbí àkàwọn ọmọ ó ní mẹ́lẹ̀ adájọ́ tó bá rí ọ̀yà fáàdì hàbì ọ̀yà lọ fáàdì ẹ̀yìn lè bá ń pe àlúwá ọmọ ọ̀nkù rẹ̀ làtẹ́bí fi mẹ́jọ lọ́kọ̀ rẹ̀ lè bá ń pe àlúwá wà bí lẹ́yìn bíbí lẹ́yìn kọ́ sì báwọn ọmọ rẹ̀ méjèèjì náà mọ̀ fáàdì náà bá lọ rí ó bá bí ti pọ̀ ó mú alhassan ibn ali ọmọdọ́wọ̀tọ́ alhussein ibn ali ọmọdọ́wọ́sì fatima lọ ali rọ́bí aláwọ̀ tààlà ali wà ali yóò yẹ́ ṣe fi ìfìrí ìgbà òun náà wá ń rìn lẹ́yìn wọn kí jẹ́jọ́ wa wọlé pàdé sọ́rọ̀ náà bá fi wọlé àlọ́bí wa mú alhassan àti alhussein àlọ́bí wa mú wọn dùn ó mú ali ó dùn kó sọ́kúrọ̀ fún àlọ́bí Fatima olùkíṣẹ́ ti ṣe àjẹrẹ onígbàgbéyà anábùwà Muhammad sallallahu alaihi wasallam Ummu Salama wa ní anábìwà fa aṣọ kan kú níbi tó dùn ó ń jòkó lórí aṣọ kan anábìwà fa aṣọ kú lára níbi tó dùn òun lórí. bá anábì ti fa aṣọ kú lábẹ́ Ummu Salama Ummu Salama ní aṣọ yìí kiri aṣọ tá a máa ń tẹ́ bẹ́ẹ̀dì ìṣòro nígbà tá a bẹ̀rẹ̀ náà ó là nẹ́bí wá yọ aṣọ ìkó ní abẹ́ rẹ̀ tí mo dòdò lò bá nẹ́bí ti fàákò lábẹ́ mú ní fàlẹ́fàáhù nàbí sallallahu alaihi wasallam alayhim jami'an anábì bá mú aṣọ ó là nẹ́bí wa fi ọwọ́ òsì rẹ̀ nígbà tó kọ́ ọba tó di báyìí ó wá fi ọwọ́ òsì mú aṣọ lè dáná ibi tó pé sí ó là nẹ́bí wa mú ọwọ́ ọ̀tọ̀ rẹ̀ ó wá nígbà sókè wa fi bẹ̀rẹ̀ òbí aláwọ̀ ìyẹn ló wà lọ. àbí àwọn aráàlú rẹ̀ o àwọn tèmi rẹ̀ o àbùjẹ bá àbùjẹ bọ̀ rẹ̀ gbogbo tí máa ń jẹ́ ẹ̀sìn ìwà yẹrí ìwà pálapàla ọlọ́ba gbogbo lára wàtọ̀ hírò ń tẹ̀sẹ̀ hírò báwo fọ̀ wọ́n bá dín

Umu Salama bá ní mo bá ní kúlù ya Rasulullah mo bá ní ìròyìn ọlọ́run alásùnmi ahàlẹ́ àhá àwọn ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ nìkan lọ́bùn mọ́ ìgbà yìí àdúrà lánàá ń ṣe jẹ́ mi ò sí lára àwọn ara ilé rẹ alẹ́bí ní bàlá ara wọn ìwọ náà wà fábí fún ní ìṣe ìṣìṣà ó yá ìwọ táwọn náà tún sọ ilé ìlú àti palapala ní amọ́dún ìkọ́ náà gbogbo mi. ibi akọ̀fẹ́ múlò bí àárín ìlú pé ìgbọ́tẹ̀kọ́ tá a bá fẹ́ ká kẹ́kọ̀ọ́ tó lọ́rọ̀ láti ẹ̀kọ́ ńláńlá ni o ìṣẹ̀lẹ̀ ńláńlá ni táwọn ìlú mi torí ẹ̀sùn ìbú ní ìsìlámù ní ń dá ọ̀rọ̀ fún ọlọ́mọdé àwòṣe mi. àmọ́ tí làwọn akọ̀fẹ́ mú bẹ́ẹ̀ ni pé ṣẹ́ńsù àdẹ́bì ojú kòkòrò àdẹ́bì lórí kábíyèsí àdúrà máa wọ̀ mọ́ mo ti kó gbogbo wọn lọ́sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àdúrà fún mi bẹ́ẹ̀ náà sùlá mẹ́lúwa Muhammad fi sallallahu alaihi wasallam ẹjọ́ tí jáfà náà kú rẹ̀ ẹjọ́ kú jáfà ogun ọ̀sán lọ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó wá lójú ogun tẹ́ lọ ẹ bá ti dé bẹ́ẹ̀ ẹni tó kọ́kọ́ darí ogun ọmọdé lẹ́yìn ìrìn hàn tí zéyìí bá darí ogun tí kú bá pa ẹjọ́ tí jáfà kó bàá tí jáfàrù bá gbébẹ̀ tóun náà bá ti kó gbogbo yìí lọ tó fi mú ṣẹ̀yí di síbẹ̀ abdullahi bin rawa olùgbùgbà àti yóò ti ṣẹlẹ̀ náà lọ́dọ̀ gbogbo yìí zayd bin haritha ó darí owó fàfáàtà ó bá àti ìdíjà fún pàkóté wọn pàtó rẹ̀ wọn pàtó jáfàrù bin abi talib náà ṣe òun náà jà fún fàfáàtà pàkóté wọn padà fáwọn lọ́gbà tó ń jáde abdullahi bin rawa òun náà tún bá fàfáàtà àti àkóté wọn fún náà tàlúwà gbẹjọ́ náà ó náà kọ́ lè lè wọlé táàlù ìpadà rú òkú sẹ́yìn fún ní ìṣòro ìlà olúwa gbà yáàyè wá jà gbòòrò wá fún mi amọ̀nùbá ń lọ sí jáfàrù tó jẹ́ ẹbí ànábì ó wá láwọn ọmọ kéékèèké lé ó rà ń gbà tí ìṣẹ́jú àwọn ọmọ ọdún wọn lábẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ó làtàkùn àwọn Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ànábì fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n sọ fún lọ́dọ̀ kejì tó ti lóbi dọ́kẹ̀ta ànábì wá wá ìjọ láti máa ń sọ pé àyìnbá dáwò ìjọ tẹ̀lá rẹ̀. àbẹ̀dùn àdìlẹ́yìn èmi sọ́la ẹnìkan kan mú yóò gbọ́dọ̀ mọ sókó lórí dábàá lọ. ìjẹ́ sùn dídó àbáwọn ọmọ jáfàgbà ọmọ ìwà ní pépà yí àbínà ó náà wá kó wa jáde ká ẹnlẹ àfúrọ ó lẹ́ẹ̀dẹ̀ bí ọmọ adìẹ ni wá ní tàrí kókó òkú ń náà. wọn wá kó owó adájú dá ní wéwé ìwé àtẹ́gbẹ́ àpò ọ̀dọ́ àtẹ́gbẹ́ àpò ó dùn ó yà kàlá ó yà ẹ máa lọ ní ti balibali wa wọn wá kó balibali dé adájú yà òde wọn bá àwọn ó lè muhammad ó lè mi muhammad amina abidjan èmi amina èmi jọ ń kú wa kí wà á bá Abdullah oríṣiríṣi Abdullah ìgbà àbárò yìí ó ní ẹwọ oúnjẹ fàṣẹ bí ìkọlẹ ìwà olùkè yìí òun dẹ bá wò dáadáa ó gbọ́ ó gbọ́ mí kọlíkì bọlọ ti dá mi bẹ́ẹ̀ lòún náà sí wà irú wà tí ń bẹ mi náà ti ń bẹ lára tiẹ̀ náà lọ́sí ń bẹ lára tiẹ̀ náà ó ní wà lẹ́nu wá bí òun ìgbà lẹ́nu wá bí lọ́wọ́ mọ́tọ́ Abdullahi ìgbà àdébìyàn sọ̀rọ̀ pé Allahumma yorùbá rẹ̀. اخلق جعفر في اهله dákun jáfàr bá wó léde lọ́dọ̀ àwọn ará rẹ̀. wà bá rí pé abdullahi fi sọ́fà fásitì rẹ̀ rẹ̀ abdullahi náà dákun ọlọ́mọdé àbáwọn àlùbáríkà sí ayé àti lábẹ́ mú àdúrà sí abdullahi jáfàr rẹ̀ àlẹ́bí sọ sí ní àlẹ́bí sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ta ọ̀rọ̀ mi tó lọ. wa sallallahu wa sallam tí wọ́n dọ́lé àlọ́lẹ̀ tí wọ́n mọ̀ fà tó àti ọmọbìnrin tó wá lọ́dọ̀ àlọ́lẹ̀ tó wá àtàrà lọ́mọ kékeré ilé kọ́ sábọ̀ gbogbo wa àpẹẹrẹ jẹ́ àlọ́lẹ̀ ọlọ́ ti bẹ̀ lára àlọ́lẹ̀ tó ń bá lọ́rọ̀ ilá bí torí tẹ̀ bàbá àríwá bẹ́ẹ̀ fà ah, ah, ah, sí àlọ́lẹ̀ tó gbé ọ̀dọ̀ àlọ́lẹ̀ níjọ́ kan àlọ́lẹ̀ ìgbọ́lẹ̀ ìfún ọ náà lọ́dọ̀ fún ìṣúlẹ̀ yìí ànábi débẹ̀ ó mùsùlùmí lu ọdún ànábi lápò ọmọ rẹ̀ ìdáàbò àtàdúrà ọmọdé gbẹdọdọ rẹ̀ ní ọmọ ọ̀dọ̀ rẹ̀ ànábi bá bẹ̀rẹ̀ sí àtàdúrà fún ọmọ ìdẹ́gbẹ́ ànábi bí sọ́nà ànábi ní alùpàmùmọ̀ òtútù bò mẹ́lá wà wá ládá wà bá ìkìlọ̀mù fún mi. ìyá ọlọ́run ànábi bá jogún owó fún bá jogún ọmọ fún wà bá ń kó lálùbáríkà àbáwá alásùlùmáà ó ní òun wá wọra wọn pé fa ó wá yọ àwọn pé nínú àwọn àkọọ̀rù tó máa ń sọ fáwọn èèyàn lówó nínú àwọn olówó ló wà nínú àwọn olówó tó yẹjú olówó wà adájú bíi máa rí pọ̀jọ́ láta tó àdúrà ti ṣe bá ń gbọ́ gẹ́gẹ́ lórí ọmọ ó pàtàkì ẹ wò táwọn àdúrà ọlọ́run dáta ó fi wá lórí àdúrà wa Muhammad sallallahu alaihi ìyẹn láti rí láàmì kọ́ wa lẹ́kọ̀ọ́ kan torí kí ló bá dábí tẹnu má dùn àyè àṣẹ bẹ lẹ́nu àwọn òbí mi àṣẹ bẹ lẹ́nu wọn mi ló fi jẹ́ pé àdúrà lèyàn máa ń ṣe àìmọ́ dípè àdúrà làá máa ń ṣe fọ́mọ àìmọ́ dípè gbogbo òbí tí bá ń dípè fọ́mọ ń wá ọjọ́ wájú tó ní dáa fọ́mọ nìyẹn láti gbọ́dọ̀ múra sí ọ̀rọ̀ àdúrà yìí àbí ìgbà pẹ̀lú sọ yìí ìdá níbi já ní sọ yìí àmì ọlọ́jọ́ àkọ́lá ti bá ilé ẹni jọ kan làbẹ́bí ìyá àmì ìlọ́kùnrin náà ó fẹ́ ọ̀rà kómi rẹ̀ ní o ó bá bẹ̀rẹ̀ sí ní kékeré mọ́ra kómi ó bá ní ṣáà láàánẹ́tẹ́lá láàánẹ́tẹ́lá tàkúmì ní ó ṣe bí òrì dáadáa yìí òrì dáadáa jẹ́ náà tó bá tún sí pé ìmúra ń rìn láàánẹ́tẹ́lá ayé òrì dáa lọ́n bí òjì rẹ̀ sí jẹ́ ah, àkọ́lá rasulullah sallallahu alaihi wasallam láàrin láàrin alẹ́bìnrin ta ní títò fún àkúrí ara rẹ̀ káà ọkùnrin rẹ̀ ni ara ya rasulullah èmi ni alẹ́bìnrin ya ń dè láàrin bọ́lẹ̀ kúrò ìlàkúnrin fàlá àtẹ́ sábìnà bí lọ́lọ́rùn ibi àlọ́ yìí mọ́ gbé ráǹkólé lọ ti gbé tẹ́tẹ́ mọ́ gbé tẹ̀ láwà lọ́dọ̀ mọ́ gbé ráǹkólé lọ ti gbé tẹ́tẹ́ mọ́ tẹ́kẹ́ mọ́ gbé tẹ̀ láwà lọ́dọ̀ ibi lórí lọ́rọ̀ láàdá sàwọ̀ torí èpè tó ti dẹ́yìn tí ó bá gbà tán orí ràǹkómì rẹ̀ nìkan kọ́ ní ó ti gbà gbogbo alára dọ́gbọ́nà ìrìnàjò yìí láti máa ń sọ fún yẹn tí bá máa ń tètè fún ọmọ láti ìjẹgbẹ́ tọwọ́ lọ́lọ́ láàdọ́tù lọ́ọ̀yà àlè. bí láàdọ̀ ní bá tẹ́tọ̀ ìwọ náà ọ̀pẹ́ mẹ́ ọ̀pìn bẹ́ẹ̀ ló jẹ́ sí nínú gbónà tá a máa ń jìnà sí láti fi sípè fẹ́ dán ọmọlàkejì onígbòmọ ló láàánẹ́kùn lọ yà rẹ̀ àìlẹ́kọ̀ọ́ pa Islam ní òmùyàn mọ́ ńlá lórí ẹ̀sọ́ ọmọlàkejì ẹgbẹ́ wọn ni láàánẹ́kùn lọ yà rẹ̀ ọmọ tó ti rẹ̀ tí láàánú ọlọ́wọ́ bá bá dé ọlọ́wájú wà dúró náà wà níbi kan ó ní wà tákù fi sílẹ́jà láti fi ìbáǹdà lẹ́bí náà lọ́la mò ní tó kọ́ọ̀sà ẹjẹ́ bẹ̀rù wàhálà kan tó bá dé èyí táwọn tó bá sábò sínú ilé kan láti gbé bá

ṣé bí àwọn èèyàn máa bẹ́ lọ́sọ́ ọlọ́run ṣe ìjọba ìlú wa fàyẹ ṣẹ́jú ìlú lápò ọlọ́run ṣe sọ̀rọ̀ yá gbogbo táwọn èèyàn sọ̀rọ̀ lákòókò ìyá àgbà. sóbi táwọn kan ti wá ń bẹ lọ́sọ́ ọlọ́run sórí báwọn ìwọ wá ń sọ ọlọ́run kó lọ́run sórí ikú kìíní kan ọlọ́run àtìgbà ló. tí ó kò bí ní bá ń ṣépè fọmọ tí ń ṣépè lórí ọmọ rẹ̀ orí ara rẹ̀ náà ló fẹ́ kórí búbá. ṣùgbọ́n fún àwọn tá a bá sọ̀tà bá tó jèrè ọmọ wa ẹ̀yà jèrè sí wa lóde tẹ́lẹ̀ ìta àkọ́kọ́ gbé yẹn gbọ́dọ̀ dé gbogbo òbí ìlànà tá a fi mọ tọ́jú ọmọ ọ̀kan náà rè ẹnì bá ọmọ náà fẹ́ ilé ìlú ti dáadáa pọ́ìntì tó yẹ ká kà lé mi pọ̀ amájára gbégbé yìí ọ̀gọ̀rọ̀ wa yìí sábà mójútó kásàdó àwọn ọ̀gọ̀rọ̀ ni mójútó ẹlòmí ò jí lórúkọ mọ sọmọtọ lọ lọrùn lọ́wọ́ adigun ló dé kó lá ọmọ mi ti gbúgbò yìí náà lè fẹ́ kọ́ lọ́rùn bá ń ṣe kó mọ́ gbogbo mọ́ kò má mọ̀ iṣẹ́ olóore ńlá kan síwájú ọlọ́run kó wá nílò ọlọ́run iṣẹ́ olóore ńlá tí mo ṣe yìí mo fi ṣàkàṣọ sọ́dọ̀ rẹ pé ọmọ mi lákùn máa ń ṣe mí báyìí báyìí báyìí ọlọ́mọ sáà ṣàmì ẹ̀kọ́ kan níbi tá a ti máa ń bẹ̀rẹ̀ tọ́jú ọdún àdúà fún àwa tá a máa ń gbọ́ wa ìwọ náà tọ́wọ̀ báyìí máa ṣe máa ṣe o kò sí tọ́mọ rẹ lè fi jẹ́ bàtújẹ́ fún ọ ájú àtúnṣe bá ti pọ̀ aláyàwó ọmọ wọ̀nyí àfọmọ́tá bá ti pọ̀ orí ìgbìmọ̀ ẹwà wà lọ́bí ọlọ́run ìlànà tó lórí ẹsì wọn ọmọ tó ṣàdúrà náà ẹwà lẹ́bù àmọ́ ẹwà àwọn ọmọ tó ṣàdúrà náà ó ṣàdúrà fáwọn ọmọ tiẹ̀ ó ṣàdúrà fáwọn ọmọ lọ́mú àìmọye ọmọ tó pọ̀ tá ànábi ṣàdúrà ọlọ́dọ̀bù Muhammad sallallahu alaihi wasallam kí máa kàn kọjá lọ ládùúgbò tó bá ara àwọn ọmọ kéékèèké tó ń ṣeré ìwà súnmọ́ wọn ìwà àkọọ́lẹ̀ wọn lórí báyìí tó wà pàdé bá ara kan láwọn fèèrè báyìí ni ilé àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ méjì pẹ́kọ̀ọ́ lọ́rọ̀ àdẹ́bì náà lọ́sọ̀rọ̀ bó jẹ́ jẹ́ bí táwa lórí ayédélé ní ibi tí lálà sí ti bá wa dé bí àgbàlagbà kan bá lọ ládùúgbò tó bá ilé máa fọwọ́ pa àwọn ọmọ lórí àwọn èèyàn karamba ní ó tún wá lọ síra wọn ẹ fúra sí bàbá ìṣékèṣe pé ipò kádàrá àwọn ọmọ wa kádàrá àwọn ọmọ yìí wo ìlànà ìsìláàmù ní káwọn àgbà ó ráwọn ọmọdé kan gbọ́ wọn lọ́wọ́ lórí kan gbọ́ wọn lórí kan èèyàn adáradá míì ló gbọ́ ọlẹ́ wọn lórí tí wọ́n ti lábú lóòótọ́ ni a mọ̀ bẹ́ẹ̀ amátàdúrà bá ti kọ̀ lórí ọmọ tí náà èyí tí máa ń jàdúrà jù lọ jẹ́jọ ọmọ tí ẹlòmíì náà ẹ̀rí ẹlòmíì ibi tí ò ti ní tàbí ìdìbí tó bá kẹ̀rí ẹ̀tún gbọ́ àwọn ìlànà tó dáa ní ìlànà ká ṣàdúrà lórí àwọn abẹ́lú wa ló ń lè wọ́n tọ́lọ̀ wà á ìdílé wọ́n tọ́lọ̀ ọmọ kálukú wa ọ̀nà ká kọ́ ṣàdá àtẹ̀lé wọn ọlọ́mọṣà bá wa sí wọn ní ọmọ rẹ o sì lọ́mọ tí ó mọ pé súnà lọ́dọ̀ àmọ́hàmàdà tí ó sì máa rẹ bídà àṣẹ ìtọ́nù rẹ o sì láwọn ọmọ tí ó máa ran ìsìláàmù lọ́wọ́ tí ó sì máa gbógun ti alukókòrò wọ́ṣẹ́kù wọ́lùbẹ́dàáfù wọ́dọ̀lára وصلى اللهم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم سبحانه وتعالى